ورحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀kọ́ àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ̀ bọ́nà bí náà tàwọn ará rí rẹ̀ tàwọn sọ́hábà rẹ̀ a wa tàwọn àlùfáà wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọlọ́mọkọ̀ọ́kọ́ àánú ẹ̀yíwá kú láàtọ́ kíyàmà síra tàbí ti dánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ yìí náà ni Sahihu Buhari ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tí imam Buhari bá wa kójọ ọlọ́kọ́ bá sa imam lẹ́sàrí pé bá máa jẹ́ àwọn afọ́ àti ìtọ́nà mẹ́ra márùn a ní ìtànkì ní alẹ́ ètì kọ̀ọ̀dát ọ̀rọ̀ tó bí jẹmọ́rọ̀ ìgbàgbọ́ imani àkídà aláwọn ọkọ́ ni ọ̀gá gbogbo ẹni lẹ́yìn náà ní alẹ́ ìbàdát ìtànkì ní jọsìn ìrún kíkí àrò gbígbà zakai yọ sí hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹni kìtàbù kòsùmáàtì láńkàlọ́ nípa fọ́nàdí láàrin èèyàn nípa owó nípa ìsàkánì ló ní kàbà kí ni ṣẹ̀rí àgbékalẹ̀ lórí ẹ̀ ẹ̀yìn náà alẹ́ ìtànkì ní àdáàb àti àkọ́láàb ó náà ni ìwà ìtìsí ìgbélé ẹ̀sìn ó di ẹ̀ṣẹ̀rí àní ìṣọ́rọ̀ sọ́lá sọ́lá ẹni tí ó sún mi jù nínú àwọn alẹ́ àtẹ̀túwà rẹ̀ bó darí ìsúná mi jù mẹ́fà àti ìwà náà ọ wà nù nǹkan sáfì bí kò sì bá nínú ọ̀jẹ́ náà àti kí wà wá dáa kí wà wá dáa ká lóòótọ́ ká láàmú lójú ọmọ ló ń lè kúlè kájẹ́ ń tọ́rọ̀ muhammadu rasulullah والذين ما وعشداء على الكفار لا أنا رحماء بينهم kuma aláàánú ara wọn lójú aláàánú ara wa lójú ẹlẹ́ẹ̀ka àwọn ìfúkúlà ń parọ́ ṣeré àjò náà ni hudud al-uqubat tó gbìyàn lọ́wọ́ owó tó bá fún yàn títà ń kà lọ́wọ́ náà ni kitabul khusumat ìfìfẹ́nsà láàrin ọmọ ènìyàn sí yìí lè daga kitabul khusumat ni an kalawo nípa ìfáǹsà láàrin musulmi sí musulmi bó láti ṣe ilé ni ẹ̀kọ́ tí ọ̀fà ń kọ́ wa lọ́wọ́ kọ́lọ̀kọ́ bá san àwọn afẹ́lẹ́sàn rẹ̀ láàpájúlọ ìmáàmù wa ìmáàmù Bukhari rahimahullah naam àti gbọ́nkọ́ ìfẹ́fà kìrá àtọwáyé láàrin sínú Umar bin Khattab radiyallahu anhu àtàlákùnrin tí ń pé furkan àbí ìsìnkú Umar ní ara bó ṣe ń kẹrẹ kọ́nà ti kalifon tó wọ́ lọ́dọ̀ àlú sallallahu alaihi wa sallam ó dé wa ti kẹ́ ní mọ̀rọ̀ tàbí ní sàṣìlò àṣìlò sílẹ̀ sílẹ̀ arákùnrin kí bó ti rẹ́ kí nígbà tí arákùnrin kàrẹ́ ní àkàlà ounzilẹ̀ báwọn ti sọ kalifon bọ́n ìbí arákùnrin kẹ́ wani ọmọ náà kékeré náà wọ́n náà kọ́ni àkàrà òǹzílẹ̀t bí wọ́n ti sọ̀kalẹ̀ kọ́ni ìnàlù kùránà òǹzílẹ̀ aláṣọ àti àrọ̀ aláfi méjì ní bí sọ kùrán kalẹ̀ sàkùrá òmìnir ọmọ tẹ̀yẹ sára wọ́n kálukú sí ti bára lọ́rùn bẹ́ẹ̀ ó di wa kò rí nìkan fà lónìí wọ́n mú sáà kúrò yìí wa hadith two thousand four hundred twenty láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí قال إمام بخاري رحمه الله إمام بعرض باب إخراج آل المعاصي والخصومة من البيوت بعد المعرفة باب ليلة دي أبي كتب أوان توان سكي بارك توان لي اسوان السواق وقوم بالهجاني قال لي وجد انو لي وننسي الحص عن انو لي بعد ما دوما وقد أخرج عمر أخت أبي بكر حين حامد كل المسلسي امر بن الخطاب قلت لي ọmọ ẹ̀yà iná àbúkà lọ́wọ́ kúndìrín tó dé lé lóńgbàdì jẹ́ 2420 حدثنا محمد بن بشير حدثنا محمد بن أبي عدي عن شعبة عن سعد بن إبراهيم عن حميد بن عبد الرحمن عن عبد هريره رضي الله عنه من به عن عبد هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال كان جزاء بايك أممت أن أمر بالصلاة مبعني مبعليرو فتقيم هم عبدالله ثم أقول ثم أخالف إلى المنازل قوم لا يشهدون الصلاة حرق عليهم الله أكبر ما هو ثم أتباب بالطريقة ثم أبو سعين الميوكيرو ثم أقول مصاف بالجنبار بالكواكر جماعة لا يكتب الليل وعلى بسبب الله من تلوجي ما قلب عمي يرو جماعة قلوا لكم بين الدوم مش القامة ما يقول وهو أبو سعين lójú àbọ̀ àjò wọ́n kò dìbò wà lójú ọjọ́ ni àwọn àwọn olùsàgbọ̀n tó bá rí pípọ̀ àkìrì jama ìjọba kí ni ọba sọ́nà lè wọ́n bí kí àìkìrì jama ẹ̀ṣẹ̀ ńlá ni afáwa ọ̀sẹ̀ mímu rahimahullah omi fi hàdà al-hadith dalilu ala wujubi salatu jama ni fi hàdà al-hadith fi hàdà al-hadith ní hadith yìí dalilu ala wujubi salatu jama fi masjid kí ẹ máa kí jama máa fi ọ̀nà yẹn ni أوليوا قرانيا يعني لمسافريوا لأن النبي صلى الله عليه وسلم حمى ليحرق متخلصين عنها بالنار فبس فبسان بقى يقول الدنيا ومتقول فاكر جبان تقول قدونا أوليوا يعني، وقد دفع هذا اعتقاد من قال إن الصلاة الجماعة سنة ليد سيورا عودنا قوي يكتنوا يكتنوا جماعة سنة يكتنوا جماعة سنة ìgbàgbára ọ̀ wájìbì mo sọ wájú bá travel gbogbo wọn nìkan ni tàkàlù mọ́ fi kírun kọ́sù òkú bá wọn kírò jama nílé ń fi dájú bí kọ́sùrù yẹn súnà ni a máa rùn jama yẹn kí ni wájìbì ni ó jí wà wallahu ta'ala alam 2421 باب دعوي الوصي الميت باب حدثنا عبد الله بن محمد حدثنا سفيان عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها أن عبد الجمعة أن عبد ابن الجمعة وسعد بن أبي وقاص اتصم إلى النبي صلى الله عليه وسلم إن الأمة أمة الجمعة أمة عبد الاما جمعة سيدنا سعد بن أبي وقاص هذا أدمان هو انا نصدق يا الجنة أبي اتصم إلى النبي صلى الله عليه وسلم فصل فنفع وني فنفع لوري يومه في ابن عمة فوما يروكا جمعة عبد وباتي يعني زمعة وممكن كي àti ẹrú bàbá òun bí òun ọmọ ìyá òun ni ọlọ́ọ̀kọ́ òun gbé ṣe ní àṣáàbí àbí ọ̀ká ní pé bá wọ́n sì wọ́n sí àkàtí olùkọ́ òun tọ́mà ó سيدنا سعد يعني وقفض يا رسول الله أوصاني أخي إذا قدمت أن أنظر ابن أمة جمعة أقبله أقبله ويقول الله ما يعني سنو وصيا كن بدي كن أما أرو جمعة كن بما يسره فإنه ابني تقول فأنت أمامني قال عبد بن جمعة أخي ابن أمة أبي أبو زمر قال أمي أما يامني يعني بابا كان نبيوا لأينا قد يا أما يروب أبامي لجا على فراش أبي قريب بسن باباني نفسي فراش أبي يعني قد نفسي بابامي بلو أبي

ọjọ́ bá ẹ̀ntìlẹ̀rú yẹn lọ́mọ ẹ̀nu wọ̀tàbí ní òyà sọ́ọ̀dà sọ́ọ̀dà yàtà ọmọ ma ọmọ yìí ọmọ ibn abdullahi tó jẹ́ ayé na wọn afá lò alwọ́ladún ìfirash ọmọ zina ọmọ tó sí igi rẹ̀ obìnrin ẹni tó fún ẹ̀ lórí ẹ̀kọ́ ọmọ obìnrin yẹn ló lọ́mọ nípa ọmọ yẹn ní ju bàbá yẹn àbí ọmọ yóò jogún ìyá kí tóbi ó lọ́wọ́ ju ó ọ̀la yóò tó ti ti ilẹ̀ ṣubẹ̀ àkọ́dà bá jọ ọkùnrin àìsíbàjọ́ ìmẹ̀jọ́ wọ̀lá ánsọ́lọ́lá owó àjà ẹni ẹ̀fẹ́ ìdí náà láìjẹ́ pé ó sọ ìgbìlẹ̀ lórí òkúta láàṣọ wíńtẹ̀ wọ́n ti sẹ́ àlùwárọ̀ bí lùsùlá ni wọ̀lá ánsọ́lọ́lá àjà àjà òkúta láàṣọ ti ọmọ zina àwọn ọ̀sẹ̀ ọmọ yẹn ọ̀sẹ̀ kọ́dà bá máa ń jọ ẹni tó sọ́kà àti zina yẹn ẹntúlẹ̀rú yẹn ló ní gínú ní ọmọ ẹ̀ alùwárá bínú sẹ̀ráì àwọn ìwọ́n máa fi tọ́jọ báyìí tọ́jọ báyìí ọjọ́ òtí wọn lọ́wọ́ tí láàfin ní ìgbé bá lóyún tí wọ́n mẹ́tọ́ ní oyún yẹn ẹgbẹ́ àwọn òbí ọmọbìnrin wa wọ́n ní mo jèrè mo jèrè fún ìlànà àti fún wọn ọbí akẹ́kọ̀ọ́ ni àbí pé mo jèrè sí wọ́n sọ láwọn olóko tó báyìí bí mo jèrè nígbà èrè lélẹ́yìn náà wọ́n àgbékò nígbà mi ọ̀dọ̀ àwọn yóò máa gbé ọlọ́mọ sọ wa nù béèrè béèrè kan yìí nínú fíkúlù hadith ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam láyé pé owó ọmọ òkú jọra wọn wọ̀ jọra wọn ní rí wà yìí náà ìgbìmọ̀ fún ìṣẹ́lọ́mọ ni àyíbẹ̀ kan kí ló dìbò fi dìbò lórí wà yìí mẹ́rin gbogbo ìhókùmù kristu tó ti wà nílùú tẹ́lẹ̀ lọ́pàá nígbà ènìyàn sí ìjọba ìfúnṣẹ́lẹ̀ rẹ̀ jẹ́ pẹ́lú ọlọ́ fún wa yìí gbọ́dọ̀ bá ọlọ́mọ iná méjì wàá wo pé ọjọ́ lápapọ̀ kọ̀wé yẹn ọjọ́ wo pé kristu ní kíkàlẹ̀ wọ́lá ló lè fìràṣ ẹ̀sẹ̀ kọ́ ìdà fún wa nẹ́nu kí lọ́fà wa alaikum salaam àbẹ̀lẹ̀ شيء إلا شيء لا يعرف الولي إلا الولي ìjìnlá nítorí pé àwọn òní máa rí wà ìgbàmà ìgbàmà wà ìlọ́fin sí ìdájọ́ Muhammad àwọn ọgá ọ̀nà lẹ́mọ̀ rí wà ìgbàmà wọ́n ti blé principle kalẹ̀ àwọn kọ́ìdà tó wà lẹ̀ kọ́ìdà ẹ̀rá máa tẹ̀lé ìgbàmà tó ó di wà ìgbàmà pé ànábì ní ìnìlà ansa wà láti ó ń sí alẹ́ àtúnnà inni la an sani ba bin gawo walakin unsi ya umma ba mi labin li asuna kullu bi sunna ko ba da arko da ku bin da islam tukiro tukiro kan miji dor ya asu ta miji salama ko ni abi ni ba be o walakin unsi ya umma ba mi labin kullu ba je sunna ko le ba bu bu re ba ki bu ko re ti o si bi fi me bóòlù tí àwọn máa ti mistake bóòlù láti ti correction yẹn ó ní ìwà ọlọ́mùbá fọ̀rọ̀ yẹwà naam naam kala imam buhari imam buhari pé báàbù sọ̀kí fún mímọ̀ takasá máa rẹ́sàhù báàbù kásùmálẹ̀ kádìmálẹ̀ kúrò bá ìdúró máa ń káyà pé lùsàbúrú àbúrúsàlọ̀ هذا ابن عباس الإكرم على تعليم القرآن وسنن وفرائد ابن عبد الله بن عباس رضي الله عنه سنة مالك ابن إكرم فعب علمنا مالك سنة بلبني بقاية أسهم عليه على تعليم القرآن كده أحد القرآن سرقة من القرآن وسنن كده من السنة àfọ́rájà àtàwọn ọ̀ràn yà òun làwọn búrá àkọ́kọ́ fẹ́ dáwò tí wọ́n dáwò ní rígà kábà kan tó ń sọ àwọn ọmọ mẹ́rin kankan bó ti táwọn bá fẹ́ lè wò ó di wa wọ́n lè mú sá fún wa. حدثنا قتيبة حدثنا ليس عن سعد بن أبي سعيد أنه سمع أبا هريرة رضي الله عنه يقول أبا سنة بالبايكين بعث رسول الله صلى الله عليه وسلم خيرا كما نجد بشلون السلام نعم عليكم سجاد توقفي بصي نجد فجاءت برجل من بني حنيفة يقال له بن عناع هو مورق إن كان كنت سلاما سلاما إما هو صحابي لما كانت مرة دعوة هو أنا كان صحابي هو وطحي هو موعد مدينة <laughs> وما له حمامة ابن عناع سيد آل اليمامة مناسبة الأمراء اليمامة ربطوه بسرعية من سوار المسجد وعصم منه وكماتي كني وعصم به وعصم به وعصم به الله أكبر فخرج عليه إليه رسول الله صلى الله عليه وسلم فقال هو رباك ما عندك ماما يا اسلام ما عندك يا اسلام ما عندك يا ما قال عندي يا محمد خيرا هو مثل رسول الله محمد لا رامي عندي يا محمد خيرا بكر الحبيب هو ما دي سواه فأطلقوا سماما نبي أن فقال قال أطلقوا سمانا تسمى مالك هو على وعي النبي صلى الله عليه وسلم حتى ما تقول في صوت في حبيب في يدها الكلام كان سمالي سمالي أنا أريد أن أرجع wọn àgbọn jọ wá wọn ní sàlẹ̀ àbí wọn ní kóòtù nígbà tó wọn jọ di bọ́lá ní sàlẹ̀ kó ní ẹ̀sùn kàrà ilé náà fi yà jẹ àwọn sọ́kà gáà àwọn òní olórí àwọn ará ayọ̀ mẹ́mà lásìkò ìjọba tó àdúgbò ní kú sílẹ̀ wájẹ́ àwọn ìjọba kọ̀ọ̀rọ̀ ní sẹ́lẹ̀m àti ẹ̀rọ tó kọ̀ọ̀lá ẹ̀rọ yà lọ́dọ̀ àti mọ́mọ́ gba ìsìlám ní nígbà ìgbà ìsìlám nígbà ìsìlám wọn gba ìsìlám títí tí mo lè gbé bá ìtẹ́jú mẹ́rin báyìí rọ́bẹ́tọ̀ ó ń sílẹ̀ rẹ̀ kàn ọ́bẹ́tọ̀ Allah sumana maafi ní ìjọ kò pọ̀ maafi nínú ara rẹ̀ àtìlókù àtìlẹ́kọ̀ọ́ máa lọ ní ọdún náà kò sí lónìí tí wọ́n kọ́ wo wíkẹ́ndẹ̀ tí mo ti fáwọn tí wọ́n bá lọ sí ẹ̀ dáwà tí wọ́n gbé sí rẹ̀ tó máa lọ ọlọ ọkọ̀ ní ẹ̀bí áwàsì ọ̀pọ̀dàlẹ̀ lọ bí odù kan ọba lè wẹ̀ ọ̀pọ̀dàwẹ̀ dé lọ́wọ́ bá Islam ni áà ah, ah mọ́mọ́ àníkọ̀ gba ìsára jọ ọgbà ìsọ́ orí bẹ́ẹ̀ tí wọ́n gba ìsára mẹ́ta sí mẹ́rẹ̀ òun ní tókù mọ́ bẹ̀rù òun ní tókù mọ́ bẹ̀rù kú ọ̀sọ́ fi yá òun yẹ kí ní ọ̀bẹ̀rù kú ọwọ́ ọdún mẹ́ta ta ti lò pẹ̀lú mo rí wà ní ìsìn fún ìsúná sí nínú ah, àwọn bí ọba ìsìlám bẹ̀rù bá gbé yàrá tuntun nílẹ̀ ó di wa mo fi gba islam kọ́ àti mo gba islam kò mọ̀ ń fi gbà yìí ọlọ́run máa tún fi hàn níbi gbà tó òun níbi ìṣọ́lá ọ̀bàlẹ̀ ọlọ́run tó wà yìí sí yóò sì mọ̀ ìjọba islam èyí ló mú agreement wa káyọ̀ àwọn afábà nígbà Saddam Hussein wọ Kuwait nígbà Saddam Hussein wọ Kuwait Fad bóni lórí saudi nana wọn bẹ saddam hussein náà wọ kuwait fáńkì ni wọn jẹ fún ìtàn ìjà títí kú jọ títí kuwait àti saudi àwọn náà ran iraq lọ́wọ́ láti dìkú kiri láti láti bẹ́ẹ̀ dìkú iran lórí ọwọ́ gbé kuwait àti saudi arabia ni wọn ran saddam lọ́wọ́ wọn tún wá ní agbára yẹn dúdú ẹ bí us gan bẹ̀rù pé wípé kò ní kò ní tẹ́lá ti ṣe nuclear weapon so Amẹ́ríkà ti fẹ́ bá gbogbo nǹkan ẹ̀dá rẹ̀ jẹ́ kò ní Saddam agbára ẹ̀ sàn gbóni tí wọ́n wò pé Kuwait tí ó ju Israel lọ dúdúdúdú owó yìí wọ́n gba Kuwait mọ́ Iraq agbára borí agbára nù wọ́n bẹ́ẹ̀ títí wọ àṣùbà àjọ tí yóò lọ lé wọ kòwéètì àṣùbà àjọ yẹn àwọn tó wo program yẹn wọ́n ní sáàdì ń kúnlẹ̀ fún báyìí sáàdì ń bẹ̀ kí sùkúrù ní kí sùkúrù àwọn ọmọ tó ti ti parí ìtẹ́ńṣẹ̀ rẹ̀ as six o'clock láàárọ̀ chain wọ́n ti wọ kòwéètì àwọn ará kòwéètì wọ́n pé ọ̀rẹ́ àwọn oníwòtó nǹkan bó ní bẹ̀rẹ̀ wọn má ti hàn mí má ti ọwọ́ saudi àní bá wọn bá wọn rìn ìdẹ́rẹ́kà wà dé nígbà máa wọn ní wọ́n jẹ́ kíkàlẹ̀ wọ́n bá saudi ìjọba ilé wọn ìjọba ilé wọn wọ́n kọ́ ní wọ́n kí wọ́n wọ saudi náà wọ́n gbà wọn láàyè àwọn èèyàn rẹ̀ sí ágìw àwọn afẹ́lá bẹ́ẹ̀ sí kájú tí ó dá bí Saddam bí Saudi bó ti gba Amẹ́ríkà láàyè láti máa bọ́ọ̀bù Saddam ọ̀rẹ́ kí mùsùlùmí ọba kẹfẹ́ láàyè ọba mùsùlùmí ọmọ ẹ̀yẹ́ ìjà ọmọ wà lọ́wọ́ hadith tí wọ́n wá ní ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtí wọn àìjírí sí sí Saudi sí òun ni ọdún gbogbo ọ̀dù wọ́n wà lójú ogun ohud arákùnrin kan kìí ní ní madina ọgbà islam ọ̀sáwò wáadé wọ́n gbogbo olùsọ́lá sí ìpẹ́ wọ́n náà mùsùlùmí wà ní ojú ogun ni tí wọ́n lè kárí bíi sára ojú ogun tí wọ́n fẹ́ràn ìlànà nínú àkà ìlú káfẹ́ tí mi ò ní èmi wà lọ́wọ́ ìfèrí wọ́n á ní nítorí rẹ̀ kò yẹ kí Saudi wà lọ́wọ́ amẹ́ríkà pẹ̀lú ọjà ẹ̀ arákùnrin wa ní ọmọ bá islam bọ́ ọwà bá islam wọ́n ti kọ́ tó lókun báyìí kò síta ìlú ìlú ọmọ ti pa ní ẹbí ní àrílẹ̀ kó isi kékeré ó lè gba ẹ̀sẹ̀ ńlá kò sí ìgbàlókọ̀ kò kí ni orí kò sí ẹ̀ parí wọ́n ti islam bá gbogbo lókun ọkọ̀ àná àwọn bàbá bàbá ló ń fún àwọn àgbà ní ibi tí rárá o àtàbí sẹ ọ́fìnà pálákùnrin ọgbà islam kò kókó bí bí ìbàdàn ìṣẹ́ ìbúrú n'ụlọ ọrụ ẹ wá lọ́wọ́ kẹfẹ́rí alẹ́bí ti fi ọgbà àrùn lọ́wọ́ lọ́wọ́ kẹfẹ́rí bí ó gba oúnjẹ lọ́wọ́ oúnjẹ lọ́wọ́ yahudi ni ará saudi wọ́n fún àwọn a máa ń tẹ́lẹ̀ pé ọba ti bọ̀ sí gbogbo kùdí ó lè fi kú ó ní yẹwà so bí nǹkan fẹlẹ̀ kan àwọn tọ́lọ́wọ́ fi ṣe hànábì sẹ́lẹ̀m orí ti ẹlòmí ó ní yẹwà wọlá òta ọmọ mi ayé oníkàlẹ́jọ ó yẹwà bí ọmọdé àfọ̀rọ̀ yẹwà agbègbè àfáà kan náà àfà ó sì àwọn ah, ní àwọ̀ pẹ̀lú àlùbáà ní ẹ̀sùn mara yìí ẹ̀sùn ju pé máa takora yìí lọ ẹ̀yẹ kó albani rahim ọ̀wọ̀lá kọ́ sọ̀rọ̀ ìfún ni kẹfà máa sọ̀rọ̀ lórí ẹtìkùn ó ní albani sọ̀rọ̀ lórí ẹtìkùn gbogbo ayé ti bọ̀ káwọn wá sọ ń kọ̀rọ̀ ní kò bá mu ó ní tàdàmọ́tù albani ó gbọ́ albani àwọn jọ sekítàrí ní madina àwọn mọ́ra wọn àwọn mọ̀rọ̀ ẹni tó bá pè é gan pè é bọ́ ìgbà tó ń sọ ابن القيم تسمع فاري الموسط الباني سوى ابن القيم قالوا شيخ الاسلام وانت مين فانفع ابن القيم وعشرة جيل جلسي شيخ الاسلام انا نازل فاري اقول اه قل الشيخ الاسلام حبيب والحق احب الينا قل يا ابني قل الشيخ الاسلام حبيب اه شيخ الاسلام الاسلامي والحق احب الينا a máa nífẹ̀ẹ́ gbogbo jùlọ ọkọ mi ẹyin ṣẹ́hùn islam àbíbu wa ni àbíbu wa ni olùsọ̀rọ̀ ni ṣẹ́hùn islam ìdíkàwí àbá àkókò àkókò ilé a máa lè lódodo wọn ni gbogbo ṣe ìdíkàm tó báyẹn ní ẹ̀rọ àfọ̀dù ara ọ̀ kó di yẹwà ó ń bẹ̀rẹ̀ ó sọ fún ṣàlùdá ní rẹ̀ بخطر من كان في عمره عمره زي ما قلت يعني انا انصح مني ni wallahi ki bi abu saudi bi amurka layi kuma kuma babu saddam ni musulmi ne suleiman arif misra arif muslim suleiman arif muslim بيقول لي كيف تعريف المسلم يعني المسلم عن من تشهد لا اله الا الله مثل هذا تعريف ديكوتون بالإسلام على بدأ المسلمون من سلم المسلمون من يده ولسانه ولا بدي وبين المسلم في المسلم على المسلم كان المسلم من سلم المسلمون من يده ولسانه المسلمين أن ينجوا على مسلم على نوره هو أما المسلمين كويس ولا لو كلامه سيء يقول في ليش نجانا هو دي واحد gbogbo wa la ń yarí pé ah ọmọdé tẹ̀sí rẹ̀ nígbà tí aláìmọ́ approve Saudi right ó ní mistake tó ń ṣe ń bi wọ́ ẹ̀ pé àárọ̀ tó wọ Kuwait yẹ òun lábàá ti wọ Saudi à agbègbè Saudi àjọ yẹn tó kọ́ Saudi àjọ yẹn tó kọ́ láì Amẹ́ríkà ní láì ó ní ọmọ ìgbà nǹkan jẹ́ jìnnà ọmọ Amẹ́ríkà ọmọ ìṣẹ́fẹ́ wọ Saudi à ní bí ọ̀sán tó bí lọ́dọ̀ germany in money. àbí olùdókí ìgbọ́n ní true pàbí lẹ́gbẹ̀ bá ìgbà oníkíni ẹ́ germany switch germany switch ó ń bẹ owó yẹ eh, olówó mo bá ṣe mọ́ lórí ìgbẹ́nu ọmọlọ́lami ọmọlọ́lami àrí oye olówó mo bá ṣe ìgbó olóòtú ṣe ọmọlọ́lọ́mi ọlọ́wọ́ sí àbẹ̀rẹ̀ kan mú sí ọlọ́ọ̀bà náà نعم باب ربط وحبس في الحرم باب فيها سوى ما المحرم بيها في المرين المحرم واشترى نافع بن عبد الحارث دار بالسجن بن مكة من صفوان بن أمية نافع ما عبد الحارث kọ́ra ilé láti jọ bí ẹ̀wọ̀n ní maka sọ Safwan ọmọ Umayya ala anna amuru umaru in radiya ẹgbẹ́ òwò bẹ́ẹ̀ ọ̀wọ̀ tuwa gbawo umar asira kan wata kun wa in lam yarda amuru al-sufiyan arba'atu miya tí ọba wá gba jẹ́ni kó fún sufiyan ní 400 dirhams àbí dinars سيدنا ابن زبير بمكة لا هنا سيدنا ابن زبير عبد الله بن زبير سوا من مكة لأن يعني أمه في سوا أفليه سوا من مكة هذه حديث 2453 حدثنا عبد الله بن يوسف حدثنا ليث حدثنا سعد بن أبي وقاص بن أبي سعيد سمع أبا هريرة رضي الله عنه قال قال بعث النبي صلى الله عليه وسلم خيلا كبال نجد مثل هنا وصجع رطير على نجد جاء رجل من بني حنيفة وما رأخوا يقعدت الثانية من انه بني حنيفة يقال له ثمامة بن أنال ابن ثمامة وما أنال ربته بسرية من ثوار المسجد وما أصبح أنه هو وقوء والناس لأنه حرام هم مدينة ليه خلاص أقول ساموها قال امام بوهاري رحمه الله بقد الله ها صحابي طلب من طلبة باب ملازمة باب كيوا لازم كيف كنت لازم حديث 2424 حدثنا يحيى بن بكير حدثنا ليث حدثنا جعفر ابن ربيعة قال غيره وقال غير ولد منا حدثنا ليث قال حدثني جعفر بن ربيعة عن عبد الرحمن عن ابن خمز عن عبد الله بن كعب بن مالك العنصاري عن كعب بن مالك رضي الله عنه أنه كان له على عبد الله بن عبد أبي حبوة عفلان دينا فكاب زوقي أني بيسي في عبد الله أما أبي حمد الطجيو سلكيا أو فلازمه البطل عليه وقعوا من قصة هو وبفمه سلم عدت إلى ساعة أصواتهما وما بلس صوه بل عجب منك بكم وفلوكي مر بهما النبي صلى الله عليه وسلم هل أقتلك بهما فقال يا قاب عنده الوقاب فأشار إلى بيده أنه يقول النصف يقول الدور كفوف يقول كفوف هذه دوره فأخذ النصف ما عليه ترك نصفا وقبع داجيوه ومكان يقبع في جديد يقبله ولو ما عنه الولاء وانا لما كان على باب أواجه عنه أيها يفهمكم منه آه إني قاعد أقول بكيو ẹni tí wọ́n ti nìkan ló one million naira ó wá san five hundred thousand ó wá san five hundred thousand wọ́n kó five hundred thousand ó bá san two hundred thousand ní five hundred thousand ní sọ́rọ̀ wọn ẹ̀ rújú ó yà lóhùn ìyẹn ọ̀bùjọ́sọ̀wọ́ ní o òdújú wà mẹ́rin àwọn àni ńgbàlùkọ́rọ̀ lójú ẹ̀ ó jí o ní ní owó yẹn owó fífi yẹn ó ti ta sọ́mọ̀ rẹ̀ kà ọ̀nà àwọn akọ̀kùn pé kádìn tí kádìn náà ló pè ó bọ̀ tí kádìn náà ló pè wà rí àwọn akọ̀kùn tó bọ̀ ní sílẹ̀ I will collect my money to the last kobo the last kobo <laughs> ọjọ́ ìkàlámù kò ń bẹ̀ẹ́ kó di gbogbo eré nìyẹn àwọn onímọ̀ yọ ìkàrà nǹkan bí ọ̀rọ̀ owó báwọn aṣọ òun yẹn fúnta wọn wọn kọ́ máa fún gbogbo owó yẹn àwa rẹ̀ àwa rẹ̀ ó di ẹ̀mọ́ yẹn kó di máa lé abẹ́rẹ́ eh, tòrò tí wọ́n lọ sí ìsinmi dára ó yẹ kó di wọ́n máa lé bí owó ó di ara eh, eh, bó ṣe kẹ́ نعم حدثنا إسحاق حدثنا واحد بن جرير بن حازم أخبرنا شعبان عن عامش عن عبي ضحى عن مسروق عن حباب قال كنت خيفا سكينا في جاهلية من ابن شيولك الجاهلية وكان لي على عاصم بن واد الإبراهيم مواني وكتي عاص بن واهل وكتي عن قادوا والد المسلمين في قومه فقال لا أغديك حتى تكفر بمحمد صلى الله عليه وسلم شيء كفري عاصم كفري يباني إيمين كمولور مولور ما كون أما إيمين كمولور أبسالو بعد ذلك ملوك كمولور كفري كمولور